party dem talk say make we off mind but thank god say mayegun don come. so my people make you loud oyoyo oh, mayegun don come oh yo yo. my people make we shout oyoyo. Oh, mayegun don come oyoyo. listen guys before i round up this video i picked it up when uh, Femi Fani Kayode visited Sunday Igboho. Sunday Igboho add few things to say here. And as usual, you know, he's a guy that will speak his mind, how he feels. Even though some people are saying that Sunday Gogo has fled to Germany and has left people. Some of these uh, APC, Egbekegbe, all these uh, obedient fools, sophisticated morons, the humbled slaves, all these guys were already saying Sunday Gogo has left Nigeria. Uh, since the uh, Nigerian government couldn't pick him up, they said he's left, but he hasn't. He's still in Ibadan and this happened. I'll try my best to interpret this. And see, some of you are very good in typing. You can help me type, uh, interpret this in the comments for our friends, my viewers who don't speak Yoruba. But I'll do my best when I get back to explain few things is said in this video. Watch this. I àwọn pípù yìí wọ́n máa mú àwọn ọmọ tiwọn wọ́n máa kó ránkì sí wọn lápá wọn ò ní fún àwọn aráàlú àwọn ọmọ máa ṣe yẹsà fún wọn. wọ́n wá kó àwọn ọmọ wa lọ sílẹ̀ Boko Haram wọ́n wá kó àwọn ọmọ tiwọn sọ́fíìsì inú èsì wọ́n máa fi àwọn bọ́ọ̀sì tiwọn wọ́n máa fi sílẹ̀ bíbí gbọ̀n káàkiri. sọ̀rọ̀ pé bàbá dédé lásìá ló ti ẹ̀kọ́ yọ bàbá dédé gbogbo àwọn ọmọ wa tó yẹ kó ní for example ẹ wo mánu yìí mánu yìí brigadier general yìí àwọn cosmate tí wọ́n ti di major general gbogbo ẹni mo fi sọ fún yín torí pé òun jẹ́ yorùbá ògúnṣùgbà òun fi mi wọn gbé kó wọn fi wọn kó lẹ́fù tó wà yẹn torí pé wọn ò ní fẹ́ kó di wọn ò ní fẹ́ kó di general yẹn wọn ò ní fẹ́ kó di head of eh, head of eh, army state àbẹ̀ army staff ẹ wúlú kẹ báyẹn láwọn bíbú yẹn brave game burúkú ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ eh, òṣèlú yẹn wọ́n ní wọ́n ní wọ́n ní àwọn yọ Sanusi Lamido mo sọ fẹ́ nìkan pé game náà fẹ́ gbá wọ́n ti mọ̀ pa máa ní sí pàtì fún máa yẹn tọ́ba yẹn sì wá ní kọjá ìkó mọ̀ sí president èyí tí sọ́tẹ́ lónìí bá lóun sí president. ó dẹ̀ ìka dẹ̀ ní o. ìka ó dẹ̀ mú buhari ṣe nígbà tí ilé ìdìbò eré ló pa. olówó wicked jù we don't want these people we are not the same we are not the same we don't want them again we want our nation. salo pa i'm ready for anything. àwọn pípọ̀ yẹn mo sign pẹ̀lú wọn no going back mo fọlọ́n búra no going back pé àndó dẹ nìkan ẹ mọ̀ pé táwọn nìkan bá ṣáájú mi lọ́mọ mi lọ́bọ mọ́ gbogbo wa kọ́ ni ọlọ́run fi rán ó ní èèyàn púpọ̀ la pè ṣùgbọ́n díẹ̀ nu wọn láfi rán bíbélì rẹ ní kò sọ tó ń bà mí lẹ́rú ó ní ẹ̀rù kò sínú ọkọ̀ tó pé jù wà ń bẹ láàyè ó ní gbogbo nǹkan pẹ̀lú ètò ọlọ́run ni àwọn ọmọ Ísírẹ́lì ní Mósè kò tó jẹ́ pé àwọn ọmọ Áárónì nìkan ni wọ́n ń ṣe gbogbo nǹkan nínú ìjọ ó ní àwọn ọlọ́run fún ó dàbí ká gbà fún wọn torí pé Mósè nìkan lọ́lọ́run pè pé kó lọ kó wọn jáde gbọ̀ngbà hmm. tí Mósè bẹ̀rẹ̀ jà yẹn ọlọ́run fi jà yẹn dà hmm. ọlọ́run ló rán Mósè ṣùgbọ́n ó lo Mósè ni òun ló jàjà ìfúnra yẹn tálẹ́mí hmm. ọlọ́run ló ń ja ìjà fún Yorùbá ọlọ́run ṣe tọ́tọ́ bẹ́ẹ̀ pu Yorùbá ni o ó wá ní kémi máa sọ̀rọ̀ káwọn fún mi máa fi àmì tẹ́mi bá ti ń sọ̀rọ̀ ẹ̀ máa tí Sunday bá ti ń sọ̀rọ̀ ẹ̀yin pípù yìí ẹ̀yin Fáráò yìí ẹ gbọ́dọ̀ mọ bẹ̀rù gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wá jẹ́ àárọ̀ ni àmọ́ sọ pé òun tó fẹ́ ṣe ní sọ mú mọ́lẹ̀ o àfi ká Yorùbá fẹ́ o àwọn bàbá kẹ́ ò believe àwọn sì believe nínú pé káwọn ọmọ fi wá gba contract mm. káwọn ọmọ fi wá gbowó káwọn fáwọn fẹ́ ṣe president káwọn ọmọ fi wá gba game. tí wàá bá wọn ní dáa àmì àṣẹgun. mo sọ fún eh, gómìnà eh, Èkìtì Fáyẹmí mo ní wọ ọmọ Yorùbá láìkẹ ọ fẹ́ fọmbù kan wẹdẹ sọ pé Fúlàní ní rẹsì lórí ilẹ̀ rẹ̀ eh, sọ ọmọ tó ń sọ lẹ́nu ṣé ṣe pé ọmọ nǹkan tí ó ṣe nú pẹsẹ lẹ́nu ọpọlọ ẹ Yorùbá láìkẹ gan ọmọ Yorùbá láìkẹ wọn járánkì ara ẹ ọ̀tá ń fà yìí kọsẹ́ntẹ́mẹ́ni sọ̀rọ̀ sí ọ tí ẹ gbọ́n pé má sọ̀rọ̀ mọ́ dákẹ́ kò sẹ́ni mi lè gbá lóhùn o mo mọ̀ sí kankan tó ẹ ṣe fún mi kò sí kankan ẹ pariwo ẹ dákẹ́ ni lórí rẹ́ẹ̀tì orí orí òdodo òdodo bẹ́ẹ̀ bá pa kí òdodo sì máa lékè. you can kill the messenger but you can't kill message. this one you won't even kill the message. so kí lè kí lè fẹ́ mọ̀ bẹ̀rù abúgbò yẹn fún abúgbò yẹn nígbà tí bẹ̀rù anything fúlàní wọ́n ti wọ́n ti yẹn àwọn fúlàní gbogbo nàìjíríà táwa ìwọ̀n ojú six million àwọn náà rùlù wa. o tiẹ̀ tó bẹ́ẹ̀ three million ni wọ́n pè wọ́n three million. àwọn náà rùlù wa àwọn náà ń pàṣẹ for what ẹ̀rẹ̀ ń pa wá. ok now wọ́n láwọn ọmọ bíi ti Boko Haram wa wọ́n dẹ̀ ní kí sẹ́wù kílẹ̀ pè yẹn gúnmi kọ́lọ́ bá wọn ṣe mítè. wọ́n dẹ̀ wọ kámú wọn kó èké lọ́wọ́ ẹ̀dẹ̀ rí wọn ó lè pa àwọn family. yẹn pé àwọn ọ̀dẹ̀ wa kọ́ wọn bí kẹ́ kó wa papọ̀ táwọn bá wọn mú dọ́bù barẹ̀ lọ́wọ́ ń ṣe ẹni kọ́lọ́pọ̀lọ́ arrest wa. It's crazy man. <laughs> Let me let me let me deliver the message yes sir. to everybody here eh, ṣo fẹ́ sọ̀rọ̀. no eh, àwọn làwọn tẹ̀ mí àwọn eh, èmi àtàwọn ti wà tipẹ́ bàbá mi ni wọ́n àjọ wà lọ́dọ̀ náà wọ̀lú àjọ wà lọ́dọ̀ náà bàbá mi ni wọ́n. that is an uh, important message. ebi Yorùbá ni gbogbo ọlọ́wọ́ gbìjà wọn fámìlì ẹ̀mí náà ọlọpọlọ Yorùbá ohun tá a nídìí ni a sọ pé kẹ sọ pé dẹdẹ yìí lẹ́ra wa hmm. ẹ̀yin mọ sọ fún ọ pé wọ́n lọ ń gbìjà wọn fámìlì wọn lóko ni ṣé ká mọ pọ́n mọ àwọn fámìlì kan pàgùn wọn tán ni wọ́n tà ní kéésì pé kéésì wọn mọ support pé wọ́n ṣe jàmbá fún wa ẹ máa finish ẹ̀yin ọ̀bẹ ṣe ẹ̀ ń sọ̀rọ̀ with action mo dẹ̀ ẹ́ nínú ọkàn mi pẹ̀lú ọlọ́run tó ní mi pé ẹ support mi tán ẹ fear anything tí n bá ṣe mistake ẹ tún sọ pé mistake tí mo ṣe yẹ pé kò lè mọ wáyé ẹ tún ẹni àti correct yẹ mo wà surprise pé bàbá yóò mọ̀ mí rí nà irú àwọn tá à ń fẹ́ tó ń gbọ́dọ̀ jó lórí wa nìyẹn. Baba, baba, baba, ayọ̀ adébánjọ bàbá bá mi ṣe mítì bàbá yẹn ní mímì kẹ́ ò lè mì ẹ́ ó ní torí pé ó tà ń ṣe ó ní ọlọ́run bẹ gbogbo aládé wà lẹ́yìn ẹ̀ bàbá dáadáa yẹn bàbá yẹn ní mímì ò ní mì the same thing baba. akitoye bàbá yẹn náà dúró gbogbo baba yẹn ẹ yẹ jẹ́ lápẹ́ni eyaji ni sunday dárúkọ mi tẹni ti bá sọlẹ pé mo wà pẹ̀lú ẹ àmì eyaji tún jẹ alápẹni àwọn tí o ó tún wá bí bàbá jókòó mi ta jọ ń ṣeré bàbá mi so agbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ mọ kẹta ń ṣe pẹ̀lú àwọn pípù yìí àwọn ní kí oṣù yìí tó parí sóṣù kẹta àwọn pípù gbọ́dọ̀ mọ̀ pé yorùbá náà bu àìsàn náà rírọ̀ so gbogbo kẹta tí mo bá wọn ṣe fíìmù tìrìkì ni mo sì fẹ́ bẹ̀rẹ̀ fíìmù pẹ̀lú wọn báyìí mo fẹ́ káwọn fúlàní yẹn mọ̀ pé àìsàn gbogbo ìtọ́ ń kó kiri tó ń tó fíìmù tó ń tó tó ń tó masingan fún wa yẹn àwọn ń sò ní àtijọ́ bẹ̀rẹ̀ àwọn ń sò ní àwọn ò ní masingan àdẹ̀ ní èké táwọn kọ́ lọ́wọ́ yẹn àwa ní àtẹwọ́ àdẹ̀ ní ohun tá a fi bá wọn sọ̀rọ̀ tá a gba ẹ̀gbọ́n pẹ̀lú ìsílẹ̀ lọ́wọ́ mo fọlọ́ múra mo ní ohun tí màá sọ fún ọ pé gbé ìbọn yẹn fún mi ìbọn ọmọ síngọm rẹ gbé wa máa fẹ́ fi bá ìjà ó máa gbé fún mi. Hmm. ẹ wo ru wákìlì yẹn sìn ọ yẹ kí n ti lọ lé kúrò mbẹ bọ̀mí tó fẹ́ ta sí gọ́vnà wa kọ́mọ̀dàbẹ̀ ni pé mo fẹ́ kún ọ sọ fúnra kó sú gọ́vnà fúnra ẹ̀ hmm. kó wa sọ pé òkè Sunday ọ̀ya bí o tiẹ̀ sọ nígbà tó bá sọ èmi náà ti mọ ọ́nà ọ̀kẹ́ rẹ̀ kó ti sú wákìlì kò lè lo èdè mbẹ yẹn gbogbo ẹ̀ tó ń pọ̀ wọ́n fọ o wọ́n wà mẹ́ kókó oyinbo ló lé ìbàdí wákìlì mẹ́mẹ́ àwọn ọmọ yẹn ti pray pé mi pàṣẹ báwọn tuntun bọ̀ pé kí n jọ wákìlì tuntun àtàkì àwọn olùkọ́ láàárọ̀ yìí ọmọ ẹ̀mẹ́ kò gbà mí ní ten minutes tó bá gbọ́ pé mo gbéra ń bá dè mo fọlọ́ ń bura kó gbọ́dọ̀ lórí mi bẹ́ẹ̀ kì í ṣe pé mo fi lérí wọ́n ìtàn fún pípa terrorize wa lórí ilẹ̀ wa àwọn òtó bẹ́ẹ̀ ká lọ sílùú ọmọdéwọ̀n kan báyẹn wọn bí wa ẹbẹ́ yìí rèé kí lẹ ṣe fún ọtọ́ tí ń pẹ́ kí wọ́n yọ yín láfi yóò safe lọ́dọ̀ àwọn mi tàn fún ní confidence dé àwọn bàbá wọ̀ jẹ́ nǹkan lọ́dọ̀ yín sixteen years tí Yorùbá ti ṣe àjì kẹ́yìn lélẹ́yìn sixteen years tá a ti ṣe IGF ìlélẹ́yìn ìgbà tí bàbá wa ṣe jọ ṣe mẹ́ ó ro ó ro tẹ̀tẹ̀ ẹ̀ nínú àwọn ó fún Hausa ó fún Yíbò ó fún gbogbo wọn ó rún mọ́ra ẹ̀yin débẹ̀ ẹ̀ fi lọ̀ wá rárá ariwo tá a pa díẹ̀ lẹ́fílẹ́ fún wa ní air force fún ayọ̀ kan yìí Yorùbá ò débi general yẹn rí Hausa ní ṣe general wa látijọ́ tá a ti ṣe yìí kí ló dé táwọn bàbá wa ẹ̀ tà wá fún àwọn pupil yẹn tó bá yẹn bàbá wọn lọ́wọ́ rẹ̀ sọ pé tó bá tó time ọ̀làwọn ọmọ ọ̀dọ́ yẹn wọ́n kẹ́ máa dìde from nowhere ẹtí àtàgbẹ́ra wọn àsìkò ti tó kò sí pásọ ìdájọ́ sí mọ́ torí pé àwọn gẹ́rí pé Yorùbá ti já báyìí sè Yorùbá ti já tán ọmọ àlẹ Yorùbá ti tẹ ọ parẹ́ ló tún lọ sọ̀rọ̀ pé hmm. n tà ń ṣe lásìkò tá a yìí kí ni jẹ́ bàbá mi rẹ́dẹ̀sì yẹn pọ̀ tẹ bá lọ sọ́dẹ̀ kó sọmọ adáyé lónìí wọn àwọn fúlàní ọdẹ wà àwọn nugbó wọn dẹ̀dẹ̀ gbọdọ̀ ọdẹ wáyà àgbo tiẹ̀ dà àgbo tiẹ̀ dà lórí ilẹ̀ bàbá wa ó tún ṣẹlẹ̀ lẹ́nìí lẹ́nìí ẹgbẹ́ Ògùn state wọ́n lọ wọ́n lọ kí ló kọ́ wọ́n lọ sínú skul kan ní Ogun State títì ní owó dèbí roko àwọn aláléwọ̀ ẹgbẹ́bẹ̀ ẹgbẹ́bẹ̀ èsì wọ́n kún fẹ́ wọnú kó fẹ́ kọ́ àwọn skul bẹ́ẹ̀ lówó dé lẹ́nìí lówó dèbí roko lówó dé ọ̀sán yìí inú rédíò náà ti sọ pé àwọn Fúlàní ti wọ skul kan bábá lówó dèbí roko wọ́n fẹ́ lọ kọ́ àwọn skul bẹ́ẹ̀ nílùú rówó dé ní roko bíbá lẹ́ni lẹ́ni lẹ́ni òní on the eighteen February lẹ́ni eighteen yìí ni ẹgbẹ́ bẹ̀kẹ́ gbé ẹgbẹ́ níbo lókun onídìí òun gbé rédíò sọ lókun ṣe pé àwọn Fúlàní ti wọ ọ̀sùn báyìí báyìí pé àwọn ọlọ́pàá tẹ̀ máa lọ́bẹ̀ àwọn alálọ́lé wọn hmm. ọlọ́pàá wà bẹ̀ alálọ́lé wọn lọ́bẹ̀ àmì ò jìnà síbẹ̀ hmm. wọn lọ́bẹ̀ wọn kọ́kọ́ dàmọ́lú wọn tún yẹn wọn akọ́wọ́ eh. ara wọn káwọn tó sáré wọn kó lé wọn àwọn àwọn fúlàní máa ń lórí ilẹ̀ wa lówó dé lórí ilẹ̀ wa. àwọn ọmọ tẹ̀lé ni ẹ àwa kàn lọ tiwa. ariwo làwọn lè gbọ́ pẹ̀lú escort méjèèjì pé àwọn yẹn ń dáwọn dúpẹ́ dúpẹ́ dúpẹ́ àwọn fúlàní tí wọ́n ti fẹ́ kó yẹn bẹ́ẹ̀ àwọn fúlàní kó yẹn sùn bẹ́ẹ̀ yẹn ẹ̀ lórí ẹ̀ dẹ̀ wa jẹ pé ẹ gbé wa lórí ilẹ̀ ìlérí ọlọ́run I believe that uh, all of you, my Yoruba brothers and sisters, that seems to be a deeper one, a detailed, deeper conversation. Yes, I heard about uh, the Owode Diroko attack yesterday, but we, you know, they were able to be warded off, and uh, the children they couldn't kidnap them, so we could have probably be saying it now that they have kidnapped school children in Ogun State. It is very, very bad what Sunday was saying there is that uh, before now, the reason why he's been playing it low is because he didn't want to really go, uh, you know, shoulder to shoulder with the governor because people are beginning to see that as if to say he's trying to take uh, off shine, to take shine off uh, the governor uh, of the state. But that the Barakpa area where another terrorist called Wakil, where people reported that Wakil has run away, Wakil is still there the Fulani terrorists who have imported more terrorists to that uh, region after Sunday Igbo's visit. Sunday said, well, he's not going to go to that place now because he will want the governor. After he's done all his best, eh, he will want the governor's body language to demand that they move there. That if he has to mobilize to that area again, that were killed that uh, they said it's been so so dread i mean dreadful that were killed will not spend 10 minutes if he leaves Ibadan before he gets to that area. That's part of what he said. And he also mentioned all the Yoruba leaders who have given him support, those who have called in, those who have said they uh, were well done. He also added that in the next uh, few weeks and months, that all what we have seen so far about the Fulani uh, terrorists in Yoruba land and the young people in Yoruba land mobilizing themselves to defend Yoruba land, that all you have seen so far, they are just like film trick a, a, a foreplay that in the next few weeks, more Yoruba, more young Yorubas armed to defend themselves are going to go after these terrorists without waiting for all these governors. He also sent a message to Kayode Fayemi that Kayode Fayemi, if he knows what is right for him, he should stop telling people, telling them that Fulani can live in any part of a uh, Yoruba land. That people love him, they like him, Yorubas like him. He is going to lose all of that uh, support and favor because he is going to be considered as the enemy of Yoruba land. There are any Yoruba leader saying that uh, Fulani can live in any part of Yoruba land will be considered as an enemy because that's who they are. If you have seen what they are doing, as all these, you know, all these things are going on, the Fulani terrorists have finally activated themselves. They are no longer waiting anymore. They have started a mass attacking and kidnapping like never seen before. This is just February by the time we get to April, the story is going to be really, really, really bad. That is why Sunday Go said they are moving out uh, very soon. Uh, and then, uh, yeah, they have guns. They have eh, machine guns and all of that. They should bring those machine guns. But by the, in the next few weeks, you will witness the uprooting and flushing of all these criminals from Yoruba land, from Egba eh, to Iwo, from Oyo to Ondo, from Ondo to Ekiti, and from Ekiti eh, to Oshun, all across Yoruba land, things will begin to move in a very faster pace now that they are no longer waiting. That these people have cheated their eh, Yoruba so much and so badly that uh, they told us that it is illegal to carry AK 47. But we see these Fulani terrorists with AK 47 marching our people into the forest, raping them, killing them and, you know, collecting ransoms from them in Yoruba land. But whenever they see the, uh, I mean, anyone with uh, double barrel guns, you will be arrested by the military, by the police. And they are also working to disarm the Yorubas, disarm everybody from defending themselves. But according to him, it will be gun for gun, man for man from the next uh, few weeks. It won't say more than that. And I love it. I love it. You can watch the full video on Mayegun's Diary Politico tonight. It's there. The full uh, say. Some people are asking, what about uh, Baba FFK? What did he say? The message. You don't need to listen to that message. It's inconsequential. So we call that one that is important. That is Sunday Gurus. still them talk say make we off mind but thank god say my don't come my people make you ladder. Oh, yo, yo, my people don't come. Oh, yo, yo, my people make we shout. Oh, oh, yo, yo. My people don't come. Oh, yo, yo.